ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́nurere sí ènìyàn orúkọ mi ni olùṣọ́ àgùntàn adéwọlé ẹ̀rí olúwa joseph ẹni ọ̀wọ̀ láti iléeṣẹ́ ìránṣẹ́ ti ọ̀rọ̀ ìyè èyí tí ó jẹ́ ẹ̀ka kan láti inú iléeṣẹ́ ìránṣẹ́ bma global missions èyí tó jẹ́ ti nàìjíríà tó fìdí kalẹ̀ sí ìlú ìbàdàn mo fẹ́ kí wa káàbọ̀ lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbàwá sí àkókò ọ̀rọ̀ ìyè yìí mo gbàdúrà pé ní orúkọ jésù àkókò yìí a ó rí ọwọ́ ọlọ́run a ó rí àánú ọlọ́run a ó rí ojú ọlọ́run òye jésù kristi fún ìgbàlà yóò sì yé wa nípasẹ̀ iṣẹ́ ìránṣẹ́ yìí lórúkọ jésù bàbá fúnra ara wọn á dé àyìn lógo ní orúkọ jésù kristi olúwa wa àmín ní òní yìí a ó máa tẹ̀síwájú nígbà tá a máa sì máa sọ̀rọ̀ lórí àkòrí ńlá èyí tí mo pè ní rírìn nínú ìgbọràn rírìn nínú ìgbọràn ṣùgbọ́n kí la máa kíyèsí ní kókó gan-an lábẹ́ àkòrí ńlá yẹn ó ní ìtẹ̀síwájú àbí ìṣípòpadà adarí ìṣípòpadà adarí um ẹ rí i pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni ìṣípòpadà àwọn adarí fún orílẹ̀-èdè á máa jẹ́ àkókò tó jẹ́ pé àkókò tí ẹnìkankan ò lè ní ìgbẹ́kẹ̀lé àbí tó jẹ́ pé kò dájú um ó jẹ́ àkókò tí ohun gbogbo kò dájú eh, eléyìí sì rí báyìí kì í ṣe ní òde òní yìí nìkan ṣùgbọ́n ní ayé ọjọ́sí láti ayé láéláé ni ó ti rí bẹ́ẹ̀ rí mósè nígbà tí ó darí ísírẹ́lì fún ogójì ọdún um tí ó sì mú wọn la àwọn àkókò ìpèníjà ńlá àti àwọn àkókò tó jẹ́ pé wọ́n díjú tí wọ́n ní agbára ó mú wọn dé bèbè ilẹ̀ ìlérí ṣùgbọ́n ní báyìí àkókò tó fún láti lè fi aṣọ àbí àṣẹ iṣẹ́ ìránṣẹ́ láti lè fi lé ìran tí ó ń bọ̀ láti lè fi lé wọn lọ́wọ́. Nínú ọ̀rọ̀ Ọlọ́run tí a kíyèsí tí à ń kíyèsí òun ni ìwé Deuteronomy orí ọgbọ̀n ó lé kan ìwé Deuteronomy orí ọgbọ̀n ó lé kan láti ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ọgbọ̀n láti ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ọgbọ̀n ẹ jẹ́ ká wò ó nítorí àkókò wa màá ka orí màá ka orí ìkarùn-ún bẹ́ẹ̀ ni màá sì ka ẹsẹ̀ ìkẹwàá sí ẹsẹ̀ ìkẹtàlá ìwé ìwé Deuteronomy orí ìkọkànléníọgbọ̀n màá kíyèsí kíka ẹsẹ̀ ìkarùn-ún àti ẹsẹ̀ ìkẹwàá sí ẹsẹ̀ ìkẹtàlá ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa Bíbélì wípé ó ní Olúwa yóò sì fi wọ́n tọrẹ níwájú yín kí ẹ̀yin kí ó lè fi wọ́n ṣe gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí gbogbo àṣẹ tí mo pa fún yín ẹsẹ̀ ìkẹwàá ó ní Mósè sì pàṣẹ fún wọn wípé lí òpin ọdún méje méje lí àkókò ọdún ìdásílẹ̀ ní àjọ ní àjọ ìrékọjá nígbà tí gbogbo Ísírẹ́lì bá wà tó bá wá farahàn níwájú Olúwa Ọlọ́run rẹ̀ ní ibi tí òun ti gbé yàn kí ẹ̀yin kí ó ka òfin yìí níwájú gbogbo israẹli li etí wọn kó àwọn ènìyàn náà jọ àwọn ọkùnrin àti àwọn obìnrin àti àwọn ọmọdé àti àlejò rẹ tí ń bẹ nínú ibodè rẹ kí wọn kí ó lè gbọ́ àti kí wọn kí ó lè kọ́ àti mọ̀ àti máa bẹ̀rù olúwa ọlọ́run yín àti kí ẹ̀yin kí ó lè máa kíyèsí àti ṣe gbogbo òfin rẹ̀. ẹsẹ̀ kẹtàlá ó ní àti kí àwọn ọmọ wọn tí kò mọ̀ kí ó lè gbọ́ kí wọ́n sì kọ́ àti bẹ̀rù olúwa ọlọ́run yín ní gbogbo ọjọ́ tí ẹ̀yin ó wà ní ilẹ̀ náà ní tí ẹ̀yin ó wà ní ilẹ̀ náà níbi tí ẹ̀yin ń gòkè jọ́dánì lọ láti gbà ẹ ké hallelujah ẹ rí níbi tí a kà yìí ní ọ̀rọ̀ ọlọ́run tí a kà yìí a lè kíyèsí àwọn òtítọ́ méjì tí yóò fìdí múlẹ̀ èyí tó jẹ́ pé yóò ran Ísírẹ́lì lọ́wọ́ láti lè ní ìyípadà èyí tí ó lè fi ògo fún ọlọ́run àkọ́kọ́ ó ní wípé Ísírẹ́lì ilé Ísírẹ́lì wọ́n nílò àti ṣe ìdámọ̀ ẹni tó jẹ́ boríborí adarí wọn òun tí ẹni tí ń ṣe olúwa ọlọ́run fún ara wọn ẹ rí àṣeyọrí àwọn ènìyàn wọ̀nyí kò ní í ṣe pẹ̀lú bí wọ́n ṣe pọ̀ àbí títóbi tàbí agbára adarí ènìyàn àbí àwọn ẹni tó jẹ́ adarí tí ó ń darí wọn Ísírẹ́lì eh, torí pé olúwa ti rà wọ́n padà ní oko ẹrú Íjíbítì nípa agbára títóbi ọwọ́ ọlọ́run ni eléyìí sì ni ó gbé wọn ró nínú gbogbo aginjù pẹ̀lú manna àti omi tí olúwa ń pèsè fún wọn ó ní a gbọ́dọ̀ mọ̀ bẹ́ẹ̀ wípé wọ́n wọ ilẹ̀ ìlérí wọ́n wọ ilẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n sì lè bẹ́ẹ̀ ni wọ́n sì jagun ẹ̀rí wọ́n jagun wọ́n sì ṣẹ́gun olúwa fi gbogbo àwọn ọba àwọn sihon àwọn sihon àwọn ọba ogun ọlọ́run fi lé wọn lọ́wọ́ wọ́n ṣe àwọn ọba wọ̀nyí bí ó ti ṣe wù wọ́n ìdí ẹ̀ ni wípé ọlọ́run fúnra rẹ̀ òun ló jà fún àwọn èèyàn wọ̀nyẹn òun torí pé òun ni adarí wọn òun gangan ni olúwa wọn òun ni ọba wọn eléyìí ni ó sì jẹ́ kí ìrètí wọn àbí ìgbẹ́kẹ̀lé wọn kó má ṣe sí nínú adarí ènìyàn ṣùgbọ́n ó jẹ́ ìrántí fún èmi àti ìwọ lónìí wípé ọlọ́run gangan ni adarí wa olúwa ni adarí ayé wa ìwọ tí ò ń gbọ́ mi gbogbo ohun tí o lè ní gẹ́gẹ́ bí àṣeyọrí gbogbo ohun tí o lè ní gẹ́gẹ́ bí ojú rere gbogbo ohun tí o lè rí gẹ́gẹ́ bí àlùyọ mo fẹ́ kó mọ̀ wípé eléyìí ọ̀rọ̀ tí à ń gbọ́ lónìí ó jẹ́ ká ó rán wa létí ó sì gbọdọ̀ tún máa rán wa létí sí i wípé títóbi wa kọ́ tàbí agbára wa kọ́ òun ló fún wa ní nǹkan wọ̀nyí torí ẹni tó ń ṣàkóso ayé wa ni ẹni tí ń ṣe olúwa wa Jésù Kristi òtítọ́ kejì èyí tí ó fi ara wọn ni wípé ilẹ̀ ísírẹ́lì ó nílò láti lè tẹ́wọ́ gba òfin tí olúwa gbé kalẹ̀ àwọn òfin tí olúwa là kalẹ̀ wọ̀nyí ó jẹ́ àwọn ohun tí kì í ṣe nǹkan téèyàn kàn lè máa rò pé bóyá mo ṣèbí mo rò pé ni ọlọ́run fẹ́ fún àwọn fún fún wa ṣùgbọ́n ọlọ́run ó fi àwọn òfin rẹ̀ hàn èyí tó jẹ́ ìfihàn ọlọ́run òun ni àwọn òfin rẹ̀ kì í sì ṣe ẹ̀kọ́ ohun tí ó pamọ́ ṣùgbọ́n ó jẹ́ èyí tó jẹ́ pé a gbọ́dọ̀ lè kọ́ a gbọ́dọ̀ lè kà a gbọ́dọ̀ lè ronú lórí rẹ̀ kí a sì kọ́ gbogbo orílẹ̀-èdè Mósè ó pàṣẹ fún àwọn àwọn àwọn àwọn àwọn olùṣọ́ àgùntàn àwọn tó jẹ́ àwọn ìrírí tó jẹ́ ìríjú Ọlọ́run wípé kí wọ́n ka ìwé gbogbo ìwé òfin yìí ní fún ilé fún gbogbo orílẹ̀-èdè Ísírẹ́lì ní ọdún méje méje ìyẹn la rí ní ẹsẹ̀ kẹta ẹsẹ̀ kẹwàá sí ẹsẹ̀ kẹtàlá pé ní ọjọ́ ọdún méjèèje méjèèje ni kí gbogbo ọmọdé àtọkùnrin àtobìnrin àtàgbàlagbà ni kí wọ́n gbúdọ̀ wá láti lè gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí àwọn ìránṣẹ́ Ọlọ́run tí wọn yóò máa kà ìdí ẹ̀ ò ní wípé kí ìran wọ̀nyí kí wọ́n lè kọ́ láti bẹ̀rù Olúwa Ọlọ́run wọn ilé ìlarí ní ẹsẹ̀ kẹtàlá bákan náà ísírẹ́lì gbọ́dọ̀ kò gbọ́dọ̀ lè sinmi lé bí àwọn olórí ogun wọn ṣe múyányán àbí ìmúyányán wọn àbí kán wo àwọn olórí ogun wọn bíi ẹni tó jẹ́ bíi balógun tó jẹ́ pé òun ló lágbára láti fún wọn ní ìṣẹ́gun àti láti lè wà ní ilẹ̀ wọn bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n wọ́n láti lè ní àkíyèsí èyí tó jẹ́ pé gbọgbọ́n lórí ọ̀rọ̀ Ọlọ́run eléyìí náà ni ọlọ́run sì ń pe èmi àti ìwọ sí ní àkókò yìí wípé a ń láti jẹ́ni tó ń tẹ̀lé ọ̀rọ̀ wọn tí kí a sì máa ṣe ìgbọràn sí ọ̀rọ̀ náà ìdí ẹ̀ ni wípé a mọ̀ bẹ́ẹ̀ wípé olúwa wà pẹ̀lú wa olúwa ọlọ́run Ísírẹ́lì ó wà pẹ̀lú wa Jésù Kristi ó wà pẹ̀lú wa eléyìí la nínú ìwé ìwé Matthew orí kejìdínlọ́gbọ̀n ẹsẹ̀ ogún tó wípé ó ní kíyèsí èmi wà pẹ̀lú yín títí di òpin ayé ìwọ tí ò ń gbọ́ mi mo mọ̀ wípé o ní ọmọ o ní ìwọ gẹ́gẹ́ bí olórí ilé bí ọkùnrin o jẹ́ adarí nígbà tó bá ṣe nígbà tó bá yá gbogbo ẹ̀kọ́ tí à ń kọ́ nínú ẹbí wa nínú ilé wa ó gbọ́dọ̀ lè jẹ́ èyí tí àwọn ọmọ wa yóò lè máa gbọ́ tí wọ́n á sì lè máa kíyèsí tí yẹ pé a lè fún wọn ní orí ọ̀fẹ́ láti lè sinmi lé Ọlọ́run gẹ́gẹ́ bí adarí àti láti lè sinmi lé ọ̀rọ̀ rẹ̀ láti tí yé pé yóò lè fún wọn ní ìṣẹ́gun nínú ayé yìí láti gbé ìgbé ayé Jésù Kristi láti gbé ìgbé ayé ọ̀rọ̀ Ọlọ́run èyí tí yóò fún wọn ní ìṣẹ́gun ìwọ tí o bá jẹ́ Kristẹni tó jẹ́ ọmọ Ọlọ́run tó jẹ́ ọmọ Ọlọ́run ṣùgbọ́n tó jẹ́ pé o kàn o kọ́ ẹ̀ kó o kọ́ àwọn ọmọ wọ̀nyí ní ilé o kọ́ àwọn ọmọ rẹ ní ilé tí o bá fi ọ̀rọ̀ Ọlọ́run kọ́ wọn tí o sì máa gbé ìgbé ayé ọ̀rọ̀ Ọlọ́run ó máa lè le pọnranpọn fún àwọn ọmọ tí a bí láti lè ní ìbẹ̀rù ọlọ́run àti láti lè dá ọlọ́run mọ̀ gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà wọn gẹ́gẹ́ bí ẹni tó yẹ pé òun gangan ló ń ṣàkóso òun ló ń jẹ́ kí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí wa òun ló ń jẹ́ kó ṣẹlẹ̀ pé ní ìkáwọ́ rẹ̀ ni ayé wa wà kò ní jẹ́ káwọn ọmọ yẹn kí wọ́n lè mọ̀ bẹ́ẹ̀ àti nítorí ìdí eléyìí wọn ò ní lè gbẹ́kẹ̀lé ọlọ́run àbí gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run gẹ́gẹ́ bí a ti ṣe rí eléyìí nínú àpẹẹrẹ ọ̀rọ̀ ọlọ́run èyí tí a kà yẹn torí ìdí èyí bí ta bá ọ̀rọ̀ ọlọ́run yìí dé yìí mo fẹ́ ká tẹríba fún àdúrà ọlọ́run pé àtagbára adúpẹ́ torí pé ẹ̀yin ọlọ́run wa adúpẹ́ torí pé ẹ fún wa ní oore ọ̀fẹ́ láti lè rí ọ̀rọ̀ yín lónìí ǹjẹ́ mo béèrè wípé kí ojú rere yín kí ó máa bá wa lọ kí àánú yín kí ó máa bá wa lọ wípé bí a ti ṣe ń tẹ̀lé ọ̀rọ̀ yín bí a ti ṣe ń kọ́ bí a ti ṣe ń kọ́ àwọn ọmọ wa pé kí ayé wa kó lè fi ògo fún orúkọ yín àti ìran tó ń bọ̀ wá kí ó lè tẹ̀síwájú nípa ìrere àti iṣẹ́ yín kí ayé wọn kó lè fògo fún orúkọ yín ní ayé ìsinsìnyí ní orúkọ jésù kristi ni mo gba àdúrà àmín ní ọjọ́ mẹ́jọ ní orúkọ jésù kristi a ó tún máa pàdé ìwọ tó bá fẹ́ béèrè àlàyé àbí béèrè ẹ̀bẹ̀ àdúrà o lè pè mí sórí aago plus two three four eight one zero five seven seven eight nine five four ní ọjọ́ mẹ́jọ ní orúkọ jésù a ó tún máa pàdé jésù ni olúwa ó dàbọ̀.